èmi ní kóso ṣàbán inú ọmọ ijó dúdú ọdọ fourteen hundred and thirty seven èkì alùpùpù oṣù yà máa gbọ́kọ́ dúdú dúdú oṣooṣù april twenty eight kó two thousand seventeen karatu àdéhùn sóràtú ankabótó ayé kéde. والذين آمنوا وعملوا الصالحات أوكي ومن الناس أوكي ومن الناس بسم الله أيا ك أيا كلاكو أيا كوا بسم الله

ما كنا معكم أوليس الله أعلم بما في قلوب العالمين وليس الله بأعلم نعم أوليس الله أعلم بما في قلوب العالمين أنا كده أيوة. كراتي فوجو كان كومبرسيف مني كده كده دوبي كحوجو يوم يوم kekeme yɛrɛ doa ta ka tee man yariɔ mɔ yanga mutu dagu kubo kala a cane kubo ka dago yɛlɛ wa wasfaina al insana ووصينا الإنسان إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون والذين آمنوا وعملوا الصالحات لنبلغنهم بالصالحين طيب بارك الله فيك آية الله ووصينا الإنسان أشتوكو kukoka mbisho da wanyani uju koko da le kaka mwongu shu kola katane ngone ge bukole de une husna biwalidihi biwalidihi husna bimaana husna husnan ووصينا الإنسان أن يرسلوا بالوالدين إحسانا كو أجنك من ديك الإسلاميشن آية التي سورة الأبنى سورة الإسراء آية 23 قل يا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا بقول لهم كإجمالا يعني تفصيل ومتجه إما يبلغن عندك حال كبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا آياتك آياتك جتل أغمى ملاتك لتلريه ìmítí average or summary ọmọdé wáyé mi ó wà sẹ́yìn wọ́n sọ iná ìntánà bí wà lẹ́yìn àṣetú kọ́mọ́ ní kí náà rí bá mi irú bá dákọjọ́ dúró ọmọdé mi ó ti ná na ebi ìyá ń kí pamọ́ àlùgbẹ́ ìkúnyẹ èèyàn kí ló máa tọ́ èèyàn kí ń wo onúgonugo lè fi hàn kì jẹ́ ti ṣe jẹ́ ti ẹ̀rọ ẹ̀hùn múdà yọ kele. ọ̀nà mẹ́jọ kàmúdà tó kọ́ wọn ọ̀nà kí rata nà kí mọ̀rọ̀ níye pàṣẹ kọjọ́ bẹ́ẹ̀ làwọ̀dé máa dò màmá tó kò ṣe ṣàbàfà ní wọ́n ìjà àdáka tí àwọn kìdìdì máa ń yá tiẹ́ ọ̀pápá tìtì ati akanya leto shirika bi kada wadago kuni ma laysa laka bi ilmun yani kama ni man shirku be fala tutihuma yati lihuma wila <coughs> laka ni ga kini tan kama kaimi shirku ma meba o ma ti shirku ni ẹ̀mú dẹ̀wọ̀n bídí àwọn abámẹ́lẹ́ ti táwọn torú bídí àti ṣíríkù rẹ̀ ti tánù tó hadis a musnad imam ahmad bin hanbal wọn wọn bú sẹ́jì gẹ́gẹ́ wọn wà gẹ̀rẹ́ ní làtọ́ àtàlì mahlúkín fi máa fi ẹ̀tù lùkọ́lẹ̀fẹ̀ alìbọ́dọ́mọ́kùnmá tí wọ́n máa dú ìyàdúró dúkìtà sọ́nà ní مخلوق النكرة والنكرة في سياق نفي تفيد العموم نكرة هي يلقمنكو in negative expression تفيد ماذا ولا لي تأم بمعنى المقبول ندو كوننا وجوكو يو يقول نبي نبي كونيو يلا لمخلوق ونونا onẹ̀rí lọ́la dú onú ilé lẹ atakpiye lẹ asọgba lọ́lẹ̀ nẹ dú kẹmẹ lẹ́sìn matadori wo na le sasọ Ma yà lẹ́gbẹ̀rẹ̀ mà ẹnẹbi lẹkì wọta nẹkì àfin yìí ti ṣerúkù rẹ ẹnu ẹsẹ ma ti ṣerúkù náà ẹbí ẹnu nìtọ àdí sílẹ ẹnu tó ma ti ọjọ الله كان وإلي مرجعكم بمي تدبتم قاما فأنبئكم نايا رموم نايا بالك جانا ومي مبيلتكم رموم بما كنتم تعملون أتى ما رموم يا أنسى أكلوا وجو جونا يوتشيون مدال جانا ويتشيون ممبتونا إيه يعني أكلوا وجو ìṣe ìrìn màmá ìjẹnàdó ń ṣe ìrìn màmú náàbò ọmọ nígbà wá kalọ léhùn tó dọ̀gẹ́lẹ̀ màá lè bá ta lè bí àmà lè bọ́ ẹ̀kì nígbà nígbà dòrè odò aṣọ náà má gbà ní ilẹ̀kẹ̀rẹ́ lè bá yẹn àdọ̀rọ̀ ọjọ́ bídí ọ̀nà lẹ́mọ̀ ó blọ́k pàmà ẹ̀yà yìí tó dábàlẹ̀ ní pé sọ́rọ̀ tó lùkùmọ́ràn wọ́wọ́ sí iná ìsáná bí wáyé léyìí hamilatu umuhu wánani aláwánin وفصاله في عامين أن يشكر لي ولوالديك إلي المصير وإن جاهلاك على ọmọlọ́jọ́ ẹni pàdé àpẹtẹ ẹ̀hùnmá abọ́jọ́ngọ́ kàtọ́gbà gbélẹ̀ ilẹ̀mdàdé ayé kàdójú mímí àmọ́ nàmdàdó wá ti tẹ̀fìrì èyí abẹ́ẹ̀tsọ̀lẹ̀ kọ́dápé ní màdúà mẹ́lẹ́dọ̀ málùkì kí kẹ́nẹ́wọ̀ explain èyí gbogbo ẹlọ́jọ́ ẹni máa tí ó lè ṣe kẹ́wọ́ àtàdó lórí kùsọ́jọ́ kẹ́dẹ́hùn dẹ́gọ́ fóònù ẹ lè bú má ní kẹ́mẹ́ yìí wọ́n ṣe wọn kọ́dá màkà ilẹ̀ àà ah, ah. wọn jọ wọn dàbí wọn wọ́n sọ lóun tẹ́bíẹ̀ wọn wa má tàdúré mi ọ̀nà àdúré mi lẹ́nà máa lè fún mání a máa ń gbọ́ òǹbìkà máa lè fún mọ́ ọ̀nà àdúré mi lẹ́nì hàn ọ̀sọ̀ ìbòmọ̀ má ẹ̀ náà lè pa àmà ò lè yí pa ọ́ ma ní ọ̀nà àdọ̀lẹ̀ ẹ̀wọ̀n má kọ́ máa họ̀ ẹ̀dọ̀ yẹn ṣe ìbìkà kọ́ lè fún má ìhàdúré mi lẹ́ẹ̀. fi dunia yala ni riyangi ilay el bu mo ni du kim do na marufa e kim do na yo memele ti madere ko yon el ile pama el yenge aja ne nguma e ga yon yuma la ama mu da so ni ko yi ma se yo te wu ama wudo ama gbo ka gele ga yi ma wo ku bi ma bi jele gudo lo me yeta kó ọ òbùrùkùtà wọ́mọ̀ máa ná ń mọ̀ òdéjìkó ma gbọ́ kí ibi ọmọ inú gbéde tàǹkìrí ọmọ inú gbéde máa ya kó dòndòm kéde káni ẹ̀nà tẹ́ẹ̀kì pàdé ẹ̀nà òṣà gbédó gbọ́ gbóde ma òbíṣe kwani wẹ́ àṣàdọ́ yóò mẹ́mẹ́ láti súnà níbi ẹ̀múbi tí ẹ̀kọ́jà ti ti ti kẹ́ẹ̀kẹ́ jàtí ìrìn ẹ̀dọ́mọ́ inú ọ̀hàn ilẹ̀ pọ̀nà yẹn yá sọ̀gá ẹbí tí hospital ẹgbà ọ̀ṣẹ́ yẹ ẹ̀yàn bọ́ọ̀lù mọ̀ṣọ́ ìgbò má fi dúnìyà màárọ̀fà kàyélà kàyérọ̀ mọ̀ làgáni kó ayẹkẹ́ wẹ̀lẹ̀ kó ìfẹsọ̀rọ̀ tó lè kúmá إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون وإياكم قلعا ojo mo ọmọ ìmọ̀mẹ̀lẹ̀ kọjú akókò ń kí mọ̀lá ń ta òkú yóò lẹ̀ ń yóò ná ń kọlà dídẹ́ ìbẹ́bẹ́ yẹni wọ́n lẹ́bi iná amẹnu wọ́n àmìlò sọ́ọ̀lì hàtí àbúrò ìpamí ìmẹ́ni dù ìmọ̀ni máa tẹ̀ dẹ́gò mọ̀ni tẹ́lá èèyàn ń gbọ́ ojú ọ̀fìsì ọ̀nà máa kúmàtẹ́ ní ìmẹ́ni mọ̀ndọ̀ ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ ògùn ní. ọ̀nà ògùn etí mádùn ọmọ ayẹmà mọ́ṣírì kí dúnyà ti kó ṣe àwọn ọmọ ọmọ ayẹmà ọ̀nàbọ̀lẹ̀ mọ́ṣírì ká dúnmá jẹun láti àyẹnu wọn mọ́n ọyọ tẹ wú ọmọ ayẹ àtàmà yóò ọ̀nàbọ̀lẹ̀ mádà ẹ̀kọ́ tẹ wú ọmọ ayẹ ọ̀nàbọ̀lẹ̀ dúnyà ya ya ma ka. ma ya majanga boma ya dọọtụ ya na ya tụ to wuma ba masutubu lono de dun to bi imani kumanen boma ni imani to ma to tik mama do lo elani ngo ma emi dị mi de walladina amanu mbe ma yemi imani gaskiya duk ma ko do lo we ma ya ga kuma ki business senta ma ma ngba sutubu dungi mawunya dudu du tiara me bole da huma

todi imani kumane begi ni imani mamoyo biwodododo yogene kidete umbi mamoyo bote wa amilu salihati maraka na matesa mukolo yo mamele ojo juma madawi juma bi bo polina ni abdo yo kidai ya dola ukapa kweke yo ngwe bi ngwe ki itawi masala chedo ki bolu tubu mafuli ibọ̀kì akọrínà ló tó gbogbo àyàrọ̀ kí èkó tó kọ́ díjì ní wá máa ló tó kọrínà ẹ̀ ojí panu náà kàbíbì àgó kólódó àjàkábànàjà àbẹ̀bẹ̀ máa ló ojí gbà àtíjú mọ̀ ojú alóní ẹ̀nà màtí ọ̀bọ̀ tẹ́kẹ̀dẹ̀ ojúkò ipá díẹ̀ káwọn kíkẹ tọ́la kọ́la kíkẹ rí dọ́dọ́ ní wọn lé nà ọbẹ̀ lẹ́wọ̀n wọn wá dájú màtàlásì ìmílẹ̀tì àdágò ẹ̀rí dọ́dọ́ dúró mi máa wọ̀ ọ́la wọn ni wọn kọ́dà kọ́lọ̀ máa ti kútùbà dúkìá lò lẹ́yìn wọn mọ̀lù kábì discussion ní nkónukun jẹ́ ìrírí wúlùmù yìí mọ́mọ́ mi discussion níta wọ́n fi ọlọ́ máa ti já ké ìkùkù ẹ̀ máa tẹ́ kútùbà wọn náà lò lẹ́nu ẹ̀ الذين امنوا وعملوا الصالحات با ايدين عملوا الصالحات ام يو جمعه يا غوا عبد الرحمن تولا يا دوتا يا دوتا لا يو تولا يا دي مثلا جينا لا وتبي او بيو تاكل ما ka adi adi ami yo pa ma bo do akele amolukun

amọnukuma gboma ṣẹdaali ẹyọma ami kọstọmọ ma gboma ṣẹdaali ẹyọma ami nípọ ma gboma ṣẹdaali ẹyọma ami méèt kama pharmacy skul dama ma gboma ṣẹdaali ẹyọma ami méèt kama pharmacy kọṣẹ kọlọ ọwọ dama ma gboma ṣẹdaali ẹyọma eranyu bibu yi tẹ eranyu bibu mama titi tẹ eranyu bibu mugumuta tẹ ma gboma ṣẹdaali ẹyọma. mgbe kì mẹ́rún máa máa wò yìí kọ́lọ̀ ìbáadà kọ́lọ̀ ọjọ́ màmá yá edo èdò kìlò mọ́ yi ni ọjọ́ gbùmọ́ lè kó máa ma sí ní na àsọ̀lẹ̀ yìí máa kọ́lá sáàlẹ̀ yìí nàkọ́jọ́ gba lè kó kó kìdẹ́ yẹ òun rí ìdígbẹ̀ká بن كريم بن كريم بن كريم يوسف نبي الله بن نبي الله بن نبي الله بن نبي الله يوسف ابن يوسف نبي الله ابن نبي الله يعني يعقوب نبي الله ابن نبي الله يعني ابن إسحاق وإسحاق نبي الله إسحاق ابن إسحاق ابن إبراهيم إبراهيم نبي الله المرسل من أولو العزم من الرسل وهو يوسف كدي وهو يجيبي يعني ربي قد آتيتني من الملك وعلمتني من تعويل الأحاديث فاطر السماوات والأرض أنت وليي أنت ولي في الدنيا والآخرة وتنسب يومي وتنبتمي كل بوتوجونا توفني مسلما برايمي كدهامي مسلمي برايمي كدهامي مسلمي وبلغ وألحقني بالصالحين الدنيا كربوجي جو أمادو جو ungubuke ya dunga madu amasalihi na mumida karabu bole mana anabi yusuf bɛ bi kɔjɔ kini kete ami sɔɔli ni na dɛ nkuku ka anabi nabi yula ibunu nabi yula ibunu nabi yula ya bi kɔjɔ ka bo ya anabi muhammadu ɛmi ma ni do ka kɔlɔ ebi ka anabi yusuf bi tere ko ŋa mu la òbílẹ̀dì àníbi ibrahim àkọọ́léhùn òun wọ́n ti àdùnhàn dẹ̀ ebi súrẹ́ ti ṣọ ara. رب هب لي حكما والحقني بالصالحين. عن ابراهيم قال لهم جاي بدا

eki kata tulele eh, alhukumu yani annubuwa ele eh, tini ke mi tene ka ya ma ni biye mana mubile bi guna ngo gege eh wa alhitni bi salihin eh, mu de pa ma du ami salihin mana gebi ka ne bi yusu bi o gana no mo ayo ayo ni bi ibrahim ka ni ibrahim ho bi bi salihin mi wo bo ya ni bi muhammadu emi ma ni du ka kolo memelete ngoyo ni ni lenuru ilannahu

أولئك مع الذين أنعم الله عليهم من النبيين من النبيين والصديقين والشهداء والصالحين أبوك ويما وحسن أولئك رفيقا الله يعني ومن يطع الله ورسوله ko ẹni ẹdú àdínì òkè àti kì í jẹ́ kí o ta kí tẹ̀yàn ò kí lọ yọ́pá níbi àgbókè wa gbọ́ yọ́pá níbi èyí àti nìyí kò dé máa jẹ́wọ́ bọ́ yọ́pá ojú ya níbi lèèyàn fi mà kọ́nà ọ̀bẹ́ ilẹ̀ kàkà máa lè ṣe fún àti nìyí lè yọ́pá níbi ọjọ́ ti ń ọjọ́ ènìyàn máa yá in company of ìyá الفطر عشان عليه والنبي والنبيين كومباني يا مامي بيوجو والشهداء كومباني امي شهيد امي شهداء mbedi ni cheda lijana kwa pamadei ilemi mbeka ujua dudoji joide wasalihin na lugha kisalihin alea ya mayameta kalijidei ngaye ẹni tó kí mi máa ní dún ọjọ́ kí rátá ni kí wọ́n kọ́lọ̀ mẹ́mẹ́lẹ́ tí òun gbò wá lọ kó wọn àdúgbò bá mi sọ́ọ̀lì hìn àlẹ́wọ̀n ọjọ́ náà ìbílẹ̀ ń dájú ká nùgbògbò lẹ́nu ìbílẹ̀ rátá ni káwé nùgbògbò lẹ́ gbàkẹ́ dàbírí yóò máa mọ̀nà kúmà tí kọ́lọ̀ wọn ní kí nùgbògbò lẹ́ máa dẹ̀ ẹ̀ nẹ̀kẹ̀kẹ̀ hash ẹ̀ àgbàkà àbí nẹ̀lẹ́tọ̀ pápá àti ní ẹlẹ́ṣẹ́ takẹyẹ rámọ̀nì ẹ̀fẹ́jú rámọ̀nì ẹ̀fẹ́jàgbẹ́ wọn pọ̀mọ̀nì nàbà ìgbàkẹ́ sátánì kámọ̀nì kí nù gbogbo sọ́ọ̀lì kí nà sílẹ̀ والذين آمنوا وعملوا الصالحات لا ندخلنهم في الصالحين كو تو اللهم اجعلنا من عبادك الصالحين اللهم اجعلنا من عبادك الصالحين إنك على كل شيء قدير نعم ومن الناس من يقول آمنا بالله فإذا أوتي بالله جعل فتنة الناس جعل فتنة الناس كعذاب الله ولئن جاء كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين طب وبرجع النبي محمد صلى الله عليه وسلم ọjọ́ kẹta jáwọ́ wa ọjọ́ kẹta adivasi wọn wa èyí nù balùkánì wọn wa kàfẹ́ alìmánu wàlúhàmẹ́lú sọ́ọ̀lì yàdùgbògbò sọ́ọ̀lì yìí nà wọn mẹ́.

it is very unfortunate kẹgbẹ́ òkè ahapun kúgbò ìjà níbi muhammadu omínà náà ń gbó kàmúnà ọdọ́mọ́ ìgbó ìjà níbi mẹ́yẹ kúlù ìmánì gidẹ́ yìí kamalu wà kí a dùn gbogbo sọ́ọ́lì yìí nà mú mẹ́kọ́ tó gbalú sani mú nẹ̀wádìí kílẹ̀ nínú kóòlù kàmí àmì máa nì tó wọ́n jọ́mẹ̀ àmì máa nì tó wọ́n jọ́mẹ̀ àmọ́ ẹgbẹ̀rún àwù fẹ́ ìfẹ́ òbí àfẹ́lá sẹ́wọ̀n mọ́fẹ̀yà pé màá na rí gbogbo náà pẹ́ tó dàbí ní ọjọ́ àkànyàdùn pé òhó ma ọmọ ìjọmọ pẹ́ o kẹrẹbọ́ gị lọ láàmú ẹ̀nẹ̀ wíìlà kẹrẹbọ́ ojú kọ́lọ́ àbẹ̀kọ́ lọ́pùnmù ọ̀bẹ̀kún àwọn tó ní kàmí infidel àmì káàbìrì mọ ẹjú pírú gidagidagidagida àkàyàdúkì yóò rẹlẹ̀ jàálà fìtìlẹ́tà náà tí kẹ́ abẹ́bílá jàáyà fìtìnẹ̀tà náà sí káàbàbílá mama kànyà yà mún àzámájì lọ́ba mún àtàrẹ̀ fúnma yàwó mọ́la tá mama kànyà lẹ́dù gbú káàbàbílá dábà zábà ọjọ́ òǹkẹrẹ̀ bọ́dọ̀ máa yà bá dábà zábà ọ̀nà jahannama òǹkẹrẹ̀ bọ́dọ̀ máa yà bá àbẹ́lẹ̀ mọ̀mánìkẹ́ ju bìtì ma imani pamẹ́lú sọ léṣe náà gbọ́jọ́ yìí gbẹ́dọ̀ má tẹ̀dọ̀ kú wọ́n ìdá wọ́lẹ̀ ń jẹ́ anásọ̀rùn mìnìrín dínà kó mìíràn bíkà jẹun kàtẹ̀kù kàmdá yẹn àbí ní gbogbo olú ẹ̀ kò bógi nà bí ní kí gọ́ọ̀mẹ̀ntì tí lè rìkọ́mẹ́ndì má àbẹ̀kúgbò ń màkọ́ àkọ́màtì àbí ní kọjọ́ mọ́gbò ẹ̀ má yà kàdó àtọ́rọ́kọ́mà yà àǹfààní kà ẹ̀rẹ̀ rẹ̀ má ń tẹ́wọ́ gbẹ̀gbẹ̀ dà ní. mama gba boki tata dini kẹsẹ ma amumọ gba gba mako tadanya dini lẹ mẹ ama dadu ni o ya nakẹ dẹ ama mẹ a ama tọ ganga ma ti na ma ma dẹ kpa mẹ ma ma ma ma ma ma ọma ti kẹ dẹ kàmẹ kó gbanya nẹ yóò dodo ama kàmẹ kó gbanya nẹ ẹ dẹ ń wọ yọ akọkọ lọ yóò bọ بما في صدور العالمين بما في صدور العالمين أيضا ممن تنقديه ومجدو أما دو أمون أجر أمون أجر في جزيان الصبو مما قجو نيما ممن إتنانا بكو أبا دينا نبي وجاك يا ابن مرة أبنا لا تجو قالوا بابو هل مانك هل هو لك أبو odúkà mi adé làbájẹ ti bẹ̀rù ẹnu bìlẹ̀fẹ̀ alókè ẹdẹ tẹ̀tẹ̀ sàpà gbé làbájẹ ọyà dínú fún àwọn ẹdẹ́kì lẹ́lẹ̀ túmẹ̀ nínú mẹ́ta àkàyàn nínú ọmọ màtí ìsìlámù ẹ̀ ti gẹ̀ẹ́sì alẹ́ àmàjàkà lóyún màmá ìsìlámù ẹ̀ ti gẹ̀ẹ́sì àmàna àkàyàn àmàdí àkàyàn bá màdí àkàyàn ní gbogbo ẹ̀rọ ti fún wọn nù bọ́kọ́ kẹ́dẹ́ náà ẹ̀ka ti fún wọn àmẹ́dàmàdí ọ̀sítù tọ́tọ́mẹ́ rí dá bàdínà níbi muhammadu tẹ́

أوليس الله أعلم بما في صدور العالمين بما في صدور العالمين ملك يعني الفسر إلى بمكو نعم وليعلمن يمحقن الله الذين آمنوا وليعلمن المهاجرين وليعلمن الله الذين آمنوا كلمة ليعلمن الله بمعنى وليقتدرن الله الناس بالضراء والسراء بالضراء والسراء ليميز هؤلاء من هؤلاء ومن يطيع الله في الضراء والسراء إنما يطيعه في حظ نفسه كما قال تعالى ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلوا أخباركم وقال تعالى بلغ إيه مجدي آية كده حواوين ولا يعلمن الله الذين آمنوا ولا يعلمن على المنافقين ويوم بقى يقوم معنى قول آيات يوم بوكي دي إيماني pẹ̀rún kẹ̀dọ̀ àgbà pẹ̀rún kẹ̀dọ̀ máa gbà ní yàádùn kẹrẹ̀ gbogbo gidi ìmáàni ti jẹ́ ní ilẹ̀ kúmọ̀ gbogbo ní ìmáàni máa ọjọ́ ń dájọ́ máa tẹ̀rẹ̀ bá mi mùnáfìkì kàmúnà máa mú máa mùnáfìkì ní pẹ̀hún kẹ̀dọ̀ máa gbà ní pẹ̀hún kẹ̀dọ̀ àgbà kọjọ́ kí yẹ ní ilẹ̀ tí wọ́n wù máa mà lò. dábàá kọjọ́ kébí sọ́rọ́ tó muhammad aya tẹ̀tì wán yẹ́nì ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلو أخباركم ما ذلك نقول أجواني ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب وما كان الله ليطلعكم على الغيب أجوان يتعمي مؤمنين كما تأتي فأولي أقول بكوتا ما جوغنا كدين كيلي في الوقت بيوكوكوتا ونجي حتى يميز الخبيث من الطيب sedege ma yoma odo agina ma mi munafiki tariyo ba mi mumini je mm ngba yoma le ayo me muma oyo oh, ki ma do le ju wa to me ba mi ma de le tari har ka ko ko ma ba ta to ka wo ti ka ke ni yoma urale ayoma

وقدوكي أبي أبي وكسوجي بكوانا دين وزيك لسجاتك فاكرة والسلام عليكم ورحمة الله وبركاته